أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يكفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت غفور رحيم adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó fi ìfẹ́ rẹ̀ kó wájọ ní ìrọ̀lẹ́ ìlọ̀rẹ́ aláàlùbáríkà ní ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ní ọ̀sẹ̀ tó kọjá adúró lórí ọ̀rọ̀ tá ń sọ lórí adífẹ́ Aisha radiyallahu anha tí a nabi sallallahu alayhi wa sallam tó sọ pé idha uqimati salatu wa hadara al-asha'u fabda'u bil-asha bil-asha pé tí oúnjẹ tó bá gbé oúnjẹ déwájú èèyàn tí àsìkò òrùn sì àbí wọ́n bá gbé irun dúró kéèyàn kọ́kọ́ jẹun náà bákan náà atúkà nínú hadithi èyí tó ní la salata bi hadrati ta'am wala huwa yudafi'u al-akbathan kò sí irun nígbà tí wọ́n bá gbé oúnjẹ dé iwájú èèyàn èyí ni pé kéèyàn má tí ì kírun kéèyàn ó jẹun náà kó di pé èèyàn kírun bákan náà kò sí irun fún ẹni tí ìtọ̀ ń gbọ̀n àbí ẹni tí ìgbọ̀nsẹ̀ ń gbọ̀n a ṣe àlàyé díẹ̀ lórí hadith méjèèjì masala tí a ó sọ̀rọ̀ lórí rẹ̀ o ní pé ǹjẹ́ gbígbóúnjẹ wá síwájú èèyàn àwíjàre ni fún èèyàn láti má máa kírun fi fi irun jẹ̀máà lẹ̀ láti má kírun jẹ̀máà torí pé wọ́n gbé oúnjẹ wá sí iwájú rẹ̀ kìí ṣe pé ìgbóúnjẹ wá síwájú èèyàn yẹn ipe uzur ni àwíjàre ni láti má kírun nínú jama ìdẹ̀kùn lásán ni ọlọ́run ṣe torí pé kí ẹ̀mí ẹni tí ojú rẹ̀ rí oúnjẹ yẹn kó má lọ mọ́ oúnjẹ nígbà tó ń wà ní iwájú ọlọ́run ọba ìgbà míì hal Ise si àsìkò tí ẹ wà ó lè má jẹ́ kí orúkọ yẹn kó jẹ́ dandan lórí èèyàn kéèyàn ó ṣe pàápàá jùlọ ẹlòmíràn tí ebi ọ̀pá tán sì gbé oúnjẹ wá síwájú ẹ̀ ebi ọ̀pá kò sì ní ṣókí kó wọn tó bá lọ kírun kò sí nǹkan kan tí yóò ṣẹlẹ̀ sí torí tẹ́lẹ̀ dáàmà ebi ọ̀pá ṣùgbọ́n ẹni ebi ń pa tó sì ti róúnjẹ sójú ó lè jẹ́ pé ó lè wà nínú kọ́ máa oúnjẹ yẹn eléyìí onísìn a se ìdẹ̀kùn fún kó jókòó kó jẹun síwájú kó tó lọ kírun kó pé yóò máa kírun yóò máa ronú oúnjẹ bákan náà ṣé ẹni ó kírun tó sì ń ronú oúnjẹ nínú òrùn rẹ̀ ṣé ó nírun torí pé àdìsí náà kò sírun fún ẹni tí wọ́n gbóúnjẹ síwájú ẹ̀ èyí ni pé tó bá kírun kò nírun kọ́run ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ó ní pé ó nírun torí pé wọ́n máa ń wọ́n dáyàtọ̀ níbi àṣìhà èyí ni pé kí irun èèyàn kó gbà walkamal kí irun èèyàn ó pé walmujzi àti pé ẹni tó bá kírun tó yẹ pé irun rẹ̀ ń ó ti ó ti ìwọ àìkírun ti kú lọ́rùn rẹ̀ irun rẹ̀ wá pé kò pé ọ̀tọ̀lélé ń wà so níbi kí a fi ọkàn sí orí oúnjẹ nígbà tá à ń kírun níbi pípé lòun wà kì ṣe pé bóyá irun èèyàn ọgbà ẹni ó kírun tọ́kàn rẹ̀ wà lórí oúnjẹ tó rí tí ó sì ṣàṣìṣe kankan bí irun rẹ̀ kò sí ohun tó mú rẹ̀ irun rẹ̀ ti gbà ṣùgbọ́n kò wá ní ní ládá tó pé so ìdínú kí a má fi dunra wa ní ládá tó pé tí ọlọ́run fi ṣe ìdẹ̀kùn fún wa láti jẹun ká lè jẹ́ pé ọkàn wa yóò wà níwájú níbi irun tí a ń kí a ó sì mọ̀ pé iwájú ọlọ́run ọba la wà. bákan náà ṣé àdìsí yìí tó fi hàn pé irun jama kì í ṣe ọ̀ràn yẹn ni pẹ́ẹ̀pẹ́ àdìsí yóò fi hàn pé irun jama kì í ṣe ọ̀ràn yẹn torí pé tá a bá ní ká fi oúnjẹ ká ká fi irun lẹ̀ kí jẹun tí wọ́n sì kírun jama àtàwọn mọ́ṣáláṣí ẹlòmíì lè rò pé wáyà kì í sọ̀rọ̀ yẹn ní irun jama irun jama ọ̀ràn yẹn ni ṣùgbọ́n èèyàn ní níláàdá tó pé tí n bá ń ronú irun nínú irun jama tọ́lọ kí ìdínú tí wọ́n fi ṣe ìdẹ̀kùn náà so kò sí ìyapa ẹnu lọ́dọ̀ àwọn olùmọ̀ ipe tí ẹ bá ń ronú tó pọ̀ jù débi pé kò tiẹ̀ mọ ohun tó ń kí mọ́ eléyìí ó lè jẹ́ pé ó lè fà kí irun rẹ̀ kó má jẹ́ gbígbà torí pé ó ti kúrò nínú ìfarabalẹ̀ àti tọ̀mọ́ ní ìnàtọ́ yẹ pé ó wà nínú orúkún ní irun so eléyìí ni àlàyé tó kù lórí hadith tá a حديث توان وجني حديث عبد الله بن عباس رضي الله عنه قال شهد عندي رجال مرضيون وأرضاهم عندي عمر أن النبي صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الصبح حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب حديثي ربع لدو عبد الله وما عباس uncle anabi sallallahu alayhi wa sallam ó ní ṣẹ́yìdà indi rijalun mardiyun èyí ni pé àwọn ọkùnrin tí mo tí mo yọ́nú sí tí mo gbà wọ́n gbọ́ wọ́n sọ níwájú mi tí mo gbọ́ sétí ara mi báyìí ẹni tí mo sì gbàgbọ́ jù lọ́nu wọn ò ní Umar èyí pé nínú àwọn tí wọ́n sọ àdìsí yẹn tó ń gbọ́ Umar ó wà nínú wọn ẹni mo gbàgbọ́ jù tí mo yọ́nú sí jù nù wọn ò ní Umar anna nabiya sallallahu alayhi wa sallam naha ani salati ba'da subhi hatta tatlu ashams ipe anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa láti kí irun kankan lẹ́yìn gba lẹ́yìn irun àsùbá àfi tí òòrùn bá yọ ó sì kọ̀ fún wa láti kírun lẹ́yìn irun al àfi tí òòrùn bá wọ̀ أني ورواية مسلم عن ابن عباس قال سمعت غير, غير واحد من أصحاب رسول الله صلى الله عليه وسلم منهم عمر بن الخطاب وكان أحبهم إلي أن رسول الله صلى الله عليه وسلم نهى عن الصلاة بعد الفجر حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب الشمس لنو رواية إمام مسلم أني ní lẹ́nu àwọn tó pọ̀ nínú àwọn sàbí ànẹ́bí sallallahu alayhi wa sallam tí kìí ṣe ẹyọ kan nínú wọn Umar ibn Khattab wà nù wọn wa kana ahabbuhum ilayya ó ní mo sì nífẹ̀ẹ́ sí ó ní mo nífẹ̀ẹ́ jù nù wọn anna rasulallah sallallahu alayhi wa sallam naha ani salati ba'da al-fajr ànẹ́bí sallallahu sallam ó kọ̀ fún wa láti kírun kankan lẹ́yìn al-fajr ń bí ó lè túmọ̀ sí lẹ́yìn ìgbà tí alifájìrì bá yọ ó lè túmọ̀ sí lẹ́yìn ìgbà tá a bá kírun àṣùbá àtàn a gbọ́dọ̀ kírun kankan hatta tatlu ashams àyàfìgbà tí oòrùn bá wọ̀ àtòrùn bá yọ wa ba'da al-asri hatta taghruba shams a ò gbọ́dọ̀ kírun kankan lẹ́yìn irun al àyàfìgbà tí oòrùn bá wọ̀ nínú riwaya mi ní ọ̀dọ̀ Bukhari anna nabiya sallallahu alayhi wa sallam náà àánì sọláti ba'da subhi hatta tashruqa shams wípé anabi sallallahu alayhi wa sallam ó kọ̀ fún wa ká kírun lẹ́yìn irun àsùbá àyàfìgbà tí òòrùn bá tóòrùn bá ń tàn èyí ni pé tó ti yọ tí gbogbo òde ti gbòòrùn wa ba'da al hatta taghrub lẹ́yìn al a gbọ́dọ̀ kírun kankan àgbìgbà tí oòrùn bá wọ̀ nínú riwaya mi hatta tartafi ashams ó dìgbà tí oòrùn bá gbéra sókè àwọn olùmọ̀ ní kọ́dúrú àrùm ẹni pé tí ó tó gígùn ọfà lẹ́yìn ìgbà tó bá ti yọ yọ wà gbórí sórí ètò ẹ lẹ́yìn rí ọ rẹ̀ yun débi tí ó wà tó gùn tó gígùn ọfà so àwọn àdìsí àwọn mọ́sálà tó wà ń bẹ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé ọlọ́ àdìsí ó já àwọn àkídà ṣíà àti rọ́fídọ̀ ọjà wọn rọ wípé kọ́nu ń bẹ láàrin àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam débi pé wọ́n dá àwọn sàábẹ́ yàtọ̀ síra wọn wọ́n gbà fún ibn abbas wọ́n sì pè umar ní kèfèrí wọ́n gbà fún àwọn kan nínú àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam àwọn yòókù wọ́n pè wọ́n kèfèrí eléyìí fi hàn pé kò sí. Si, kọ́nu kọ́họ kankan láàrin àwọn sàábì ànábi sallallahu alayhi wa sallam pàápàá jùlọ àwọn ahlul bayt tí àwọn shia tí wọ́n sá di wípé àwọn ni títà wọn torí pé ibn abbas ó wà nú àwọn ahlul bayt umar kò sí nú àwọn ahlul bayt ṣùgbọ́n ibn abbas gangan fúnra yìí mo gbọ́ lẹ́nu àwọn sàábì tí kìí ṣe ọ̀kan nínú wọn umar òun ni mo sì nífẹ̀ẹ́ jù sí jù níbòmíì ó ní àwọn tí mo gbàgbọ́ nù àwọn sàábẹ́ ànábì sàásálà mo gbọ́ látẹnu wọn èyí tí mo fi gbàgbọ́ jù nù wọn ò ní Umar so eléyìí ó fi hàn pé kò sí kò sí kọ́nukọ́n kankan láàrin àwọn sàábẹ́ ànábì sallallahu alayhi wa sallam àyàfi àwọn ọ̀rọ̀ tí àwọn ṣíà tí wọ́n ń gbé jáde láti fi láti fi defend ara wọn lórí àkídà tí wọ́n wà lórí ẹ̀. náà bákan náà masala ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn àsìkò tí a kọ̀ fún wa láti kírun ní àsìkò náà irun tá a kọ̀ fún wa láti kí o ní irun náfìlà irun tàtọ́wọ̀ a kọ̀ fún wa láti kí láàrin àwọn àsìkò náà àwọn àsìkò kan wà tí ṣẹ̀rí a kọ̀ fún wa láti kírun lásìkò yẹn tí kì í bá ṣe irun farida irun ọ̀ranyàn gẹ́gẹ́ bí irun ọ̀ranyàn téèyàn gbàgbé tí ò kí tó wá rántí lásìkò náà ó lè kí ṣùgbọ́n tí kì í bá ṣe irun ọ̀ranyàn irun náfìlà a fún wa láti kí irun lásìkò náà alákọ̀ọ́kọ́ nínú tí àdísì méjèèjì tó mú wá ó ní lẹ́yìn bàtà bá kírun alfajr tán a gbọ́dọ̀ kírun míì àyàfi ìgbà tí òòrùn bá tó bá gbérí ẹlẹ́ẹ̀kejì òní lẹ́yìn irun al-asr a tún gbọ́dọ̀ kírun lẹ́yìn al-asr mọ́ àyàfi nígbà tó òòrùn bá wọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfá ni pé makuru ni o ni pé makuru ni kìí ṣe haram ẹ̀rí wọn lórí rẹ̀ ó ní àwọn àdìsí lóríṣiríṣi tí wọ́n sì fẹsẹ̀ rinlẹ̀ tó fi hàn pé àsìkò yẹn a kọ fún wa kìí ṣe ọ̀ràn yẹn ẹ̀mí ni pé ẹ̀mí kìí ṣe haram ni. irú wo ni wọ́n là gbọ́dọ̀ kí lásìkò náà ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ wọ́n ní gbogbo oorun tàtàwùrẹ́ pátá a kí lásìkò yẹn àyàfi rọ̀kàtẹ́yì àtọ̀wáf ó ní irun rákà méjì tá a máa kí lẹ́yìn ìgbà tá a bá ṣe tàwáàfì tán wọ́n lè yẹn èèyàn lè kí lẹ́yìn ìgbà tó ṣe tàwáàfì tán kódà kó jẹ́ pé lásìkò tí a kọ̀ fún wa láti kírun ni ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ míì sì tún lọ pé àwọn náfìlà tí a kọ̀ fún wa ó ní gbogbo náfìlà pátá àyàfi àwọn náfìlà tí wọ́n ní sábàbí wọ́n ní bí àpèjúwe ẹni ọwọ́ mọ́sálásí alíkọ̀ gbọ́dọ̀ jókòó àyàfi kó yan náfìlà méjì lè tá n pè ní tahiyatul masjid wọ́n lè yẹn èèyàn wọ mọ́sálásí kì í ṣe àsìkò tó yẹ kó kírun ó lè ṣe tahiyatul masjid lásìkò náà bákan náà èèyàn sàlùwàlá kì í ṣàsìkò òun ó sì wà nú àsìkò tí wọ́n ní èèyàn gbọ́dọ̀ ọ̀ràn yan náfìlà wọ́n ló lè yan náfìlà pẹ̀lú àlùwàlá yẹn tó bá jẹ́ ẹni tó máa ń yan yẹn lẹ́yìn ìgbà tó bá kírun tán gẹ́gẹ́ bí a ti gbọ́ wá láti ọ̀dọ̀ Abu Huraira pé lẹ́yìn ìgbà tó ń bá sí gbogbo wa tó ń bá sàlùwàlá òun láti fi àlùwàlá yẹn kírun rákà méjì tó sì sọ fún ànábì sàlám tánàbí kò sí lọ́wọ́ láti má ṣe. now nígbà wo ni àsìkò tí a ní àgbọ̀dọ̀ kírun àsùbà yẹn àtàbọ̀ àgbọ̀dọ̀ kírun lásùbà àyàfìgbà tí oòrùn bá yọ ṣe lẹ́yìn ìgbà tí alfajir bá ti yọ àtúnírun míì kí má àbí lẹ́yìn ìgbà tá a bá ti kírun àsùbà tán torí pé nínú àwọn alfaz àdìsí yẹn omi wá bad alfajir léè tó fi hàn pé lẹ́yìn ìgbà tí alfajir bá yọ omi wá bada solati al-fajr aw bada solati subh so ohun tí àwọn àfáà sọ ni pé lẹ́yìn bàtà bá kírun àsùbá tán kò ti sún kò sí ìrun míì mọ́ àyàfi rak'atayn al-fajr rak'atayn al-fajr ó wà nú àwọn sallallahu alayhi wa sallam tí ò rí kí síwájú kí wọ́n tó kírun lẹ́yìn bá wá kírun àṣùbá àtàn ó dìde ń yan rákà méjì rákàtẹ́ ní fàjì àrẹ́bísà àṣálà wá bí léèrè pé kí ni irun wo ló ń kí ní ìsìn ó ní rákàtẹ́ ní fàjì tó ń rí kí ló ń kí ànábì dáálé kò sọ nǹkankan lórí ẹ̀ so eléyìí fi hàn pé irun tí a kọ̀ fún wa láti kí o ní tàtàwùrí míì tí kìí ṣe rákàtẹ́ ní fàjì náà faida ó ní pé àfọ́ onítìrà yìí kò mú àsìkò míì wá lẹ́yìn àwọn àdíṣe tó sọ̀rọ̀ lórí àsìkò méjì bí ìgbà tó yẹ pé ọwọ́ àsìkò méjì yìí nìkan ó ní akọ̀ fún wa láti kírun nú ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ lẹ́yìn àsìkò méjì yìí àsìkò míì náà tún wà tí akọ̀ fún wa tá a gbọ́dọ̀ kírun ó ní lẹ́yìn ìgbà tí òun tó bá dé àárín àdìsá anabi sàlọ́sálàmù ó kọ̀ fún wa láti kírun lásìkò náà àyàfìgbà tí òòrùn bá yẹ̀ wò láàrin orí ọ̀hàrin gbùngbùn orí bákan náà inda julusi imam al-jum'a ala al-mimbar nígbà tí imam tó bá jókòó lórí mímbàrí a gbọ́dọ̀ dìde láti máa yan náfìlà nígbà tí imam bá ti jókòó lórí mímbàrí láti ṣe khutba àyàfi tahiyatul masjid gẹ́gẹ́ bá a ti sọ sẹ́yìn bákan náà nígbà tí àsìkò bá ti fún fún ìrun ọ̀ranyàn a tún gbọdọ̀ jókòó mọ́ ẹ̀yàn náfìlà lẹ́yìn tá àyàfi ká kírun ọ̀ranyàn yẹn lápèjúwe èèyàn kírun àlásì àbí ìrun àdúhò débi pé ìrun àlásì ti fẹ́ wọlé àsìkò tó kù kò ju àsìkò téèyàn lè fi rákà kan sí méjì lọ èyí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá yan náfìlà kó tó wá kírun ọ̀ràn yàn àà àsìkò yun kì í sàsìkò náfìlà máa fún òun tiẹ̀ àyàfi irun ọ̀ràn yàn tó wà lórí rẹ̀. bákan náà nígbàtí a bá gbẹ̀rún dúró gẹ́gẹ́ bí a ṣe wà mọ́sálásí nìsín tó ń ṣiṣẹ́ ìkámà á ìṣà kéèyàn wá mọ́sílọ́wọ́ mọ́síláṣí máa yan nẹ́fìlà tó kùnà wípé èdè kọ́kọ́ yan nẹ́fìlà lọ bá wọn lórí ìrùn àá kò sí ìrùn míì lẹ́yìn ìgbà tá a bá ti gbérun dúró àyàfi ìrùn ọ̀ràn yẹn so irú àwọn àsìkò báyìí wọ́n kọ̀ fún wa láti ṣe láti kírun tatawwu'i àyàfi ìrùn ọ̀ràn yẹn lókù nínú àwọn àdìsí tó mú wọn wá àkọ́kọ́ nú ẹ̀ anẹ́bísà sallam ní كان رسول الله صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيهن وأن نقبر فيهن موتانا حين تطلع الشمس بازغة حتى ترتفع وحين قائم الظهيرة حتى تميل الشمس وحين تضيف للغروب حتى تغرب ipe àsìkò mẹ́ta anabisa sallam ó máa ń ṣí wa lọ́wọ́ àti yànnáfìlà nù rẹ̀ alákọ̀ọ́kọ́ nù ẹ̀ ni pé bẹ́ẹ̀ bákan náà ó tún máa ń sí wa lọ láti lọ sin òkú wa náà lásìkò náà lẹ́yìn ìgbà wípé a gbọ́dọ̀ kírun lásìkò náà wọ́n tún láà gbọ́dọ̀ sin òkú wa lásìkò yẹn alákọ̀ọ́kọ́ nú ẹ̀ hína tatlu shams láàárọ̀ nígbàtí oòrùn bá fẹ́ yọ tó bá fẹ́ yọ láàárọ̀ tóòrùn bá múra àti yọ a gbọ́dọ̀ lọ sìnkú wa lásìkò náà hatta tartafi ẹ̀yà tó òun rẹ̀ bá ti gbéra sókè tó ti yọ tán ìdí ni pé àwọn kèfèrí kan wà tó yẹ pé oòrùn làwọn ń bọ àsìkò táwọn sì máa ń bọ òòṣà tí wọn nù káàwá ṣe déédéé pẹ̀lú àsìkò táwọn ń bọ òòṣà wa náà jọ́sìn lásìkò náà bákan náà nígbàtí oòrùn bá wà ní àárín gbùngbùn orí a ò gbọ́dọ̀ lọ sìnkú wa lásìkò náà bákan náà a sì gbọ́dọ̀ lọ a gbọ́dọ̀ kírun tọ́tọ́wọ̀ àyàgbà tí òòrùn bá yẹ̀ kó láàrin orí bákan náà nígbà tí òòrùn bá fẹ́ wọ̀ nírọ̀lẹ́ a ò gbọ́dọ̀ kírun kankan lásìkò yẹn a sì gbọ́dọ̀ lọ sìnkú wa lásìkò náà àyàfi tí òòrùn bá wọ̀ tán ó yàtọ̀ sí pé a ti gbókù wa lọ sin ní bẹ́rì kí àsìkò náà wá dé bá wa ń bẹ̀ èyí ò yàtọ̀ bẹ́ẹ̀ ká tó kú ò ká tó lágbé òkú wa lọ àsìkò yẹn ti wà a gbọ́dọ̀ gbókú wa lọ síngbà náà àfi tó rùn bá wọ̀tẹ̀ wọ́n ní kò sí aburú fún ẹnikẹ́ni tí ó bá gbàgbé ìrun ọ̀ranyàn kó kí ní gbogbo àsìkò pátá báyìí pé ìrun ọ̀ranyàn ni gbogbo ìgbà tó bá rántí ẹ̀ ìgbà náà ni ó kírun rẹ̀ èyí gbáyún gangan lásìkò àsìkò orun tiẹ̀ so eléyìí ó yọ àwọn èyí tá a yọ kúrò torí pé ọ̀rọ̀ tó ń sọ ní ọ̀rọ̀ irun an àwọn irun náfìlà so eléyìí ó jẹ́ ohun tí àfọ onítìrà náà mú wá lórí àwọn àsìkò òun báàbì tó tẹ̀lé ni báàbù fadli jama'ati wa wujubiha èyí tí ó sọ̀rọ̀ lórí ọlá tí ń bẹ fún kákírun jama àti pé ọ̀ranyàn tí ẹ̀ ní lọ́dọ̀ àwọn àfáà mi wípé irun jama ọ̀ranyàn ni hadisi tó mú wá ni an abdullahi ibn umar أن رسول الله صلى الله عليه وسلم قال صلاة الجماعة أفضل من صلاة الفذ بسبع وعشرين درجة حديثنا بوالة عبد الله بن عمر قرولوري عبد الله بن عمر ó ti kọjá nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí kò sí àbùkátà pé ká tún sọ̀rọ̀ lórí ẹ̀ ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó sọ pé ìrun jama ó lọ́lá ó lóore ju ìrun tẹ́nìkan dákí lọ ọlá tó tó sab'i wa ishirina daraja èyí ni pé mẹ́tàdínlọ́gbọ̀n daraja tó wà láàrin ẹni tó kírun olóòníkan àtẹni tó kírun nínú jama bisab'i wa ishrina daraja ẹni pé daraja àbí ọlá mẹ́tàdínlọ́gbọ̀n ló ń tì ní ju ẹni tó kírun lónìí nìkan lọ hadithi yìí afaani baabu fadli solaati jama'a wa wujubiha ẹni pé ọlá ti ń bẹ fún ìrun jama àti pé ọ̀ràn èèyàn ni ó ń sọ fún wa lórí unwan topic ẹ̀ pé ìrun jama o ọ̀ràn èèyàn nínú sharia islam bẹ́ẹ̀ náà ni imam bukhari náà ṣe irú báàbì báyìí nínú tírà rẹ̀ ó ní báàbù wujubu salati jama báàbù tó fi dá wa lójú pé ìrun jama o ọ̀ràn èèyàn ni. náà àwọn àfáà tí wọ́n try láti ṣe àlàyé àwọn ọlá ẹyọkọ̀ọ̀kan ẹyọkọ̀ọ̀kan débi 27 yẹn àìlòmíì lórí 25 torí pé hadith míì tún wáyé pé ẹni ó kírun ló nìkan àti ẹni tó kírun ní jama ó ní ọlá ní ọ̀nà 25 ju ẹni tó kírun ló nìkan lọ so ọ̀kan wá twenty five ọ̀kan wá twenty seven so àfa kan wọ́n gbìyànjú láti mú àwọn ọlá yẹn wá èdí tẹ́ni tó kírun ń jẹ̀mọ́ tó fi lọ́lá ju ẹni tó kírun ló nìkan wọ́n try láti mú wọn wá débi pé wọ́n ka èyí tó twenty five yẹn. al Ibn Hajar nínú tírà rẹ̀ Fathul Bari ó ṣe irú àlàyé alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ ó ní àkọ́kọ́ dẹ́rẹ́jà àkọ́kọ́ tí irú ẹni bẹ́ẹ̀ ní ijabatul mu'adhdhin bi niyyati salati fi jama'a ó ní pé nígbàtí ẹni tó ń pèrun tó pèrun nínú ìpèrun rẹ̀ ó ní hayya ila salah ẹni ó dìde wá sí mọ́síláṣí ó ti dáhùn ìpè ẹni ó kírun ló nìkan lé òun ó ìpè náà ẹni ó sì dáhùn ìpè yìí ó lọ́lá ju ẹni tí ó ìpè yẹn lọ ẹlẹ́ẹ̀kejì at-tabkir ilayha fi awwal al-waqt ẹni ó gbọ́pọ́n pèrún tó dìde wá sí mọ́síláàjì ó tún lọ́lá lórí pé ó tètè wá sí mọ́síláàjì ní àsìkò àkọ́kọ́ ìrun torí ọ̀pọ̀ ọgbà àsìkò tó ń pèrún mọ́síláàjì ní àsìkò àkọ́kọ́ ọ̀run ni ẹni ó dáhùn ó dáhùn ní àsìkò àkọ́kọ́ rẹ̀ torí pé àsìkò àkọ́kọ́ ọ̀run ó lọ́lá ju ìgbẹ̀yìn rẹ̀ lọ. na ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ wọ́n ní almashu ila almasjid bisakina ẹni ọgbọ́tán pèrún lé yóò fẹsẹ̀ rìn wá sí mọ́síláṣí gbogbo ìtẹ̀ tí ó máa tẹ̀ lọ sí mọ́síláṣí wọn ń kọ́ ọlá fún un ẹni ó jókòó ń lé rẹ̀ kírun òun níyùn tiẹ̀ bákan náà dukhulul masjid da'iyan ó wà nú ẹ̀kọ́ pé tá a bá fẹ́ ọmọ síláṣí kásàdúà ẹni ó kírun lé rẹ̀ irú àdúà wo ni ó ṣe òun ò ní àdúà yẹn ó ṣe ẹ̀dù ẹ̀ tó wá sí mọ́síláṣí lọ òun ó rí irú àdúà yẹn ṣe tó yẹ ọlọ́run bá gbàdúà rẹ̀ ó sọ oríire nìyẹn bákan náà wọ́n ní tá a bá wọ mọ́sálásí tán ká ṣe tahiyatul masjid torí pa àwọn mọ́sálásí ẹni ó wá kírun jàmáà ni ó rí yun ṣe ẹni ó kírun lónìí kan lé ò rí yun ṣe ń tiẹ̀ kò sí tahiyatul masjid kan tó fẹ́ kí àfi tahiyatul bait ààtò <laughs> ah, òun ó kí ilé tiẹ̀ kò ní kí mọ́sálásí bákan náà jama'a ẹni ọgbọ́n tán pèrún tó wá sí masilasi lẹ́yìn ìbọ̀ wọlé tó ṣe raka raka tahiyatul masjid yẹn kí ni ó ṣe yóò jókòó dúó de imam ìjókòó tó ń dúó de imam wọn ń kọ́ ọlá fún torí pé ń jókòó ó fẹ́ jókòó láti kírun bákan náà a rí gbà nínú súnà Ànábì sàṣẹ́lá pé àwọn tí wọ́n bá péjọ mọ́síláṣí láti kírun yẹn àwọn màláíkà àwọn ń ṣe istighfari fún wọn kìí ṣe ni ó kírun lé ni wọ́n ṣe istigari fún a ó rí i pé ọ̀lẹ́ yìí náà òun náà rí wọ́n tún ní gbogbo àwọn àrùn tí wọ́n ń kí ní jama yẹn àwọn màláìka náà máa wá kírun pẹ̀lú àwọn jama so òun ó ní ọlá pé ó kírun pẹ̀lú àwọn màláìka torí pé wá kírun mọ́sálásí ẹni ó kírun lé rẹ̀ òun ò lè rírun ọlá báyìí bákan náà tí a bá gbé ìkáàmà ẹni tí ń ṣe ìkáàmà àwọn tá a jẹ́ máa mú kí làwọn náà máa ṣe àwọn náà máa wí gẹ́gẹ́ bí ṣe ń wí ṣùgbọ́n ní kírun lóhùn nìkan òun nìkan náà ni wọ́n máa dá ọ̀rọ̀ rẹ̀ sọ kò sẹ́ni tí ó gbé lẹ́yìn so ẹni ó ní ọ̀rọ̀ tá a gbé lẹ́yìn ó yàtọ̀ sẹ́ni tí ò ní ọ̀rọ̀ tá a gbé lẹ́yìn rẹ̀ bákanáà tí èèyàn bá kírun nù jama ó ní àkóyọ kúrò níbi èsù èsù tí ma ṣe wàsíwàsí sínú ọkàn èèyàn nígbàtí tí ń bá ń kírun òun ò ní tiẹ̀ torí pé tí wọ́n bá gbé irun dúró nínú mọ́ṣáláṣí ṣèitán yóò sàkúò lé àgbègbè bí wọ́n ti gbérun bó ní ọ̀nà tó jìn gẹ́gẹ́ bí sánmà àti ilẹ̀ ni ni ó sá lọ orí kò fẹ́ gbọ́ ìkáwàmà tí wọ́n ń ṣe lẹ́yìn ìgbà wọn bá gbérun dúró tán ìgbà náà ni ó ṣẹ̀ṣẹ̀ wá padà wá náà nígbà tá à ń kírun láwa mẹ́wàá for example àti ìmáàmù wa kò ní burú kí ṣètánù wá rí àyè láti ṣeré pẹ̀lú ọkàn gbogbo wa mẹ́wẹ̀ẹ̀wá ṣùgbọ́n ẹni tí ń bá ń kírun ló nìkan èso ọmọ fi ọkàn rẹ̀ ṣeré ni ṣe bá ní kí ló kọ ẹranko yìí báyìí lion wọ́n ní kì í jẹ ẹran tí ọmọ tó bá wà nù jàmá àfi tó bá wà lẹ́yìn ló nìkan ṣoṣo. So -so so èsù yóò tètè ráyè mú ẹni tó jẹ tó wà lónìí nìkan ju ẹni tó wà nù jàmá lọ. bákan náà nígbà tí wọ́n bá ní hayya ila sala á tò dúró láti lẹ́yìn ìgbà wọ́n bá gbẹ̀rún dúró tó máa á tún dúró di ihram imam ìmáàmù ó sọ fáwọn ẹgbẹ́ ẹtún sáwúse ẹtún sáwúse o ẹdí gbogbo gágá tí èṣù ti lè ráyè wọ̀ gbogbo orú nǹkan báwọn kò sí fún ẹni kírun lónìí nìkan òun láǹfààní irú àwọn eléyìí bákan náà ọlá tí ń bẹ fún ẹni tó bá takbiratul ihram ẹni ó kírun lónìí kan lé ò láǹfààní kò ní irú ládà yìí lẹ́yìn ìgbà tí wọ́n bá ní ká ṣe táwú ká ṣe sáwú ká tún sáwú ṣe lẹ́yìn ìgbà bá tún sáwú ṣe tán irú ọlá àti ládá tí ọlọ́run kọ fún àwọn tí wọ́n ṣe irú sáwúmọ̀ yẹn ẹni tó kírun ló nìkan ò nílé lẹ́yìn ìgbà tí imam bá ṣe sẹ́mi Allahu liman hamida kí làwọn rí a ní rabbana walakal hamd rabbana yẹn arábìnrin sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tí tó bá sọ tiẹ̀ tó ṣe déédéé sísọ ti màláíkà ọlọ́run ti forí tì so ẹni ń kírun lóun nìkan òun ò ní ru ládàbàn bákan náà al-amnu mina sáwù kéèyàn kí ọlọ́run sọ̀yàn níbi ìṣe àṣìṣe nù un àṣìṣe máa ń pọ̀ fún ẹni tó ń kírun lóun nìkan ju ẹni tó wà nínú jàmáà lọ àṣìṣe nínú òun ọ̀pọ̀ fẹ́ntì bá ń kírun lónìí nìkan ju ẹni tó ń kírun nínú jama lọ. حصول الخشوع والسلامة عما يلها غالبا irú ìbẹ̀rù ọlọ́run ti máa ń bẹ nínú ọkàn èèyàn tó bá wà nínú jama kò sí fún ẹni kò sí fún èèyàn tí máa ń wà ní lónìí kan onírú ìfàyàbalẹ̀ àti ìbẹ̀rù ọlọ́run tí máa ń wà nù ọkàn èèyàn lẹ́yìn téèyàn bá wà nù jàmá kèé fi bẹ́ẹ̀ sí fún ìgbà èèyàn lẹ́yìn ìgbà tí máa ń kírun lónìí nìkan. sọ Ibn Hajar ó ṣe àwọn ọ̀rọ̀ yìí tó fẹ́ tó twenty five yẹn nínú ẹ̀ ó ní tahsinul hay'a ghaliban ẹni pé bá a ṣe máa ń tò láti kírun yẹn ọlọ́run máa fi àwọn ẹrú rẹ̀ yẹn gàn níwájú àwọn màláìka ìpèsè ṣẹ́rí báwọn ẹrú mi sì tò tí wọ́n ń kírun tí wọ́n ń kírun torí ìmí èmi nìkan ẹni tí ń kírun lé onírú ìyangàn báwọn ọlọ́run ní fi ẹni tí ń kírun lónìí kan yẹn gàn pé ẹ̀rí ẹrú mi kan ni tó ń dárun kí <laughs> bákan náà irun nínú jama èyàn ń fi àmì islam hàn ní gbogbo kèfèrí tí wọ́n bá kọjá tó rí àwọn àwọn mùsùlùmí tó tò tó ń kírun pẹ̀lú èèyàn kan wájú wọn orí islam kò sírú èyàn fẹ́ tí ń kírun ní kan lè rẹ̀ bákan náà irú ìbínú àti ìbànújẹ́ tí máa débẹ̀ èṣù nígbà táwọn mùsùlùmí bá gbẹ̀rún dúró tó ń kírun ní jàmá kò sí fẹ́ tí ń bá ń kírun lónìí nìkan torí pé gbogbo ìgbà táwọn mùsùlùmí bá gbẹ̀rún dúró nínú mọ́sálásí ìbànújẹ́ ní máa jẹ́ fún èṣù bákan náà ẹni bá ń kírun tó máa ń bá wá sí mọ́sálásí láti máa kírun yóò bọ́ kúò lọ́wọ́ pé káwọn èèyàn máa rí pé bóyá mùnáfíkì ni ìgbà míì wọ́n ti rẹ̀ lò pé bóyá kò tiẹ̀ kírun pẹ́ẹ̀pẹ́ wọ́n lè ní bóyá kò tiẹ̀ kírun pẹ́ẹ̀pẹ́ wọn ò ní mọ̀ kó kírun ṣùgbọ́n ó dàrún ẹ̀ kí ni nígbà tí imam bá ṣe assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah àwọn amáàmú àwọn náà á dá sálámà yẹn padà oore tí ń bẹ láàrin méje láàrin gbogbo méjèèjì kò sí fẹ́ni tó bá kírun lóhun nìkan. bákan náà àdúà tí àwọn màláíkà tó máa ń ṣe fún àwọn ẹni tí wọ́n bá ń kírun nínú jama kò sí fún ẹni tí ó bá kírun lóhun nìkan irú ìfẹ́ àti àjọṣepọ̀ àti kama àrùn ulfa tó wà láàrin àwọn tí wọ́n wá sí mọ́sálásí kò ní sí fóònù tiẹ̀ torí pé lẹ́yìn ìgbà tí wọ́n bá kírun mọ́sálásí tán kálukú ó ríra wọn ẹni tí wọn ò ti kíra wọn láti bí ọjọ́ méjì wọn ó ríra wọn ó kíra wọn torí irú àwọn ọ̀fẹ́ bá ti ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá muslim òun ò ní àǹfààní títí ẹ̀ bákan náà bọ́bá tẹ̀ jẹ́ pé bóyá alájọgbé ẹ̀ ni wọ́n jọ ń gbé ni so ọ̀pọ̀ ọgbà ẹ̀ ní ríra yín àfi bọ́yá nù mọ́sálásí tó ló ń kálukú ẹni tó ń tó lé ń tó gbọ́ lójoojúmọ́ èèyàn mélòó ló fẹ́ láti lọ jókòó pé wọ́n ń àròyé ẹ yín pàdé ẹ tún ṣe wọ́n ní ìsọ́tù ìntàkẹ́rà al-imam wa istima' alaha tó bá tẹ̀jọ́ wá jẹ́ pé irun tí à ń kéwú rẹ̀ sókè ni tí imam bá ń kéwú àwa kíláàsì á dẹ̀tí a máa gbọ́ ọlọ́run ní tí wọ́n bá ń ka kùránì kí ni ká ṣe ká dẹ̀tí ká máa gbọ́ ládá tí ń bẹ fún wa lásìkò òun ní tiẹ̀ so báyẹn ni Ibn Hajar ló ṣe ka àwọn àjùlọ tí ó wà fún irun jama lórí ẹni tí ó ń kírun lónìí kan ní twenty five yẹn. àwọn afá mi ni a tún lè fún pé kullama zada adada aljama'a kana akthar fil ajr wípé tí jama'a bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ládá tí máa ń pọ̀ sí i so ẹni ó kírun ní mọ́ṣáláṣí táwọn èèyàn máa ń pọ̀ gan òun náà tún ní ládájú ẹni tó kírun ní mọ́ṣáláṣí táwọn èèyàn pọ̀ bí jama bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ládá pọ̀ sí torí pé àdìsí wá láti ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé salatu rajuli ma'a rajuli azka min salatihi wahdahu irun téèyàn kan àtèèyàn kan tó jọ kí papọ̀ méjì ó ní ọlá ọmọ ju irun ẹnìkan lọ wọ́n ní wàsọ̀látù rọ́jùl máa rọ̀jùlẹ́ ní azka irun tí èyàn kí pẹ̀lú èyàn méjì tán jọ jẹ́ mẹ́ta ó lóore ju irun tí èyàn méjì kí lọ wà máa kánù akthar fàwúwà àhábù ila Allah gẹ́gẹ́ bí wọ́n bá ti pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ìfẹ́ irúfẹ́ yẹn ti ló ṣe wà ọlọ́run ṣe nífẹ̀ẹ́ wọn sí si bí wọ́n bá ti pọ̀ sí bẹ́ẹ̀ náà lọ́lọ́run nífẹ̀ẹ́ wọn sí so eléyìí fi hàn pé tí jama bá pọ̀ bẹ́ẹ̀ náà ni ládàá máa ń pọ̀. bákan náà àwọn jama kan tún wà tí wọ́n tún lóore ju jama míì lọ bákan náà mọ́sálásí míì wà tó tún lóore ju mọ́sálásí míì lọ lápèjú ẹni ó bá kírun ní mọ́sálásí haram ní maka olóore ju ẹni tó bá kírun ní mọ́sálásí míì tí kìí ṣe haram lọ ẹni ó kírun nínú mọ́sálásí masjidin nabawi ní madina òun náà lóore ju ẹni tí ó kírun nínú mọ́sálásí tí kìí ṣe yun lọ àyàfẹ́ tó bá kírun nínú mọ́sálásí maka òun ló lóore jù lọ so gẹ́gẹ́ bí àwọn àyè bí wọ́n ti lọ́lá jura wọn lọ bẹ́ẹ̀ náà ni àwọn jama àwọn náà lọ́lá ju wọn lọ bí wọ́n bá ti pọ̀ sí bẹ́ẹ̀ náà ni ọlá wọn pọ̀ sí. naam ìbéèrè ṣé eléyìí fi hàn pé ìrun jama kìí ṣe ọ̀ranyàn torí pé àáfà ó ṣe ọ̀nùwàn ẹni pé tọ́pìkì ẹni pé ọlá ti ń bẹ fún ìrun jama àti ọ̀ranyàn rẹ̀ torí pé tá a bá ní nǹkan lọ́lá ju kan lọ eléyìí fi hàn pé òun náà lọ́lá tá a bá ní eléyìí dáa àti eléyìí lọ ó fi hàn pé eléyìí náà dáa tá a bá ní eléyìí lówó ju eléyìí lọ ó fi hàn pé eléyìí náà lówó lágbájá lágbára ju lágbájá lọ ó fi hàn pé lágbájá etiri náà lágbára so èdè ó fi hàn pé irun èèyàn kan òun náà lọ́lá ṣùgbọ́n kò lọ́lá tó ẹni ó kìtì ẹ̀ ní jẹ̀mọ́ ṣe eléyìí wá fi hàn yí pé irun ọ̀ranyàn kìí ṣe àmì irun jama kìí ṣe ọ̀ranyàn àfààní bẹ́ẹ̀ kọ́ o torí pé nígbà míì a máa ń gbọ́lá fún nǹkan tó jẹ́ ọ̀ranyàn lápèjúwe ọlọ́run pa wá láṣẹ pé ká máa rẹjú wá ńlẹ̀ láti wo obìnrin tí kìí ṣe tiwa ṣíṣe bẹ́ẹ̀ haramu ni bí máa wo obìnrin tí kìí ṣe tiwa kíni haramu ni ẹni ọba sì rẹ̀rí yẹn lẹ̀ ó tẹ̀lé òfin ọlọ́run láti jìnà sí haram tó ti bẹ́ẹ̀ náà ó sì lọ́lá bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá fi irun tó bá fi ohun tá a ṣe ní haramu sílẹ̀ ó sì ń tọ́jẹ́ ọ̀ràn èèyàn lórí ẹ̀ ni bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ ọlọ́lá nínú àwọn ọkùnrin mẹ́ta tí òkúta tó gbò mọ́lẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí bẹ ọlọ́run pẹ̀lú tí wọ́n ṣe ọ̀kan nínú wọn ọbẹ̀ lọ́n torí pé ó jìnà sí haram àbẹ́bẹ́ ẹ̀kọ́ ni so jíjìnà sí haram yọ̀ràn èèyàn lọ́jọ́ ọlọ́run lọ́pá láṣẹ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ títẹ̀lé àṣẹ ọlọ́run ó tún ní ọlá gẹ́gẹ́ bí Ramadan Ramadan ní ìsìn ọ̀ràn yẹn ni èèyàn gbọ́dọ̀ kírun gbọ́dọ̀ gba Ramadan ṣùgbọ́n àwọn àdíìsì wá tí ọlọ́run tó ajá ẹnẹ́bí ni pé ẹnikẹ́ni tí gba àwẹ̀ Ramadan pẹ̀lú imani àti wíwá ládá láti ọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run fi gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run darí gbogbo rẹ̀ so káwá ní nǹkan lọ́lá kò túmọ̀ sí pé kìí ṣe wájib lórí èèyàn so ọlá yẹn a fi ń kún wa ládùn ni láti ṣe nǹkan náà tá a bá ní nǹkan lọ́lá báyìí à ń fi ń kún wa ládùn láti ṣe kì í ẹnìkan wá sẹ́ pé kì í ṣe ọ̀ràn àyàn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni irun jamaa rí tọ́ ṣùgbọ́n wọn ni ẹni ó kírun ló nìkan kì í ṣe gbogbo ẹni ó kírun ló nìkan kọ́ torí pé àwọn uzur àwíjàre kan wà tó lè múyàn láti má lọ kírun jàmá tí wọ́n ní ọba nírú rúdù nìyẹn tí ṣèrí àgbà òun náà ó ní ọlẹ́yìn tó kírun ní jàmá gẹ́gẹ́ bí ẹni tí ń bá ti ń ṣiṣẹ́ kan tẹ́lẹ̀ tí ò rí iṣẹ́ yẹn ṣe torí àwíjàre kan àbí ìdíwọ́ kan àbí nǹkan kan tó dé bá ọlọ́run ni kí wọ́n kọ ládàá kó ṣiṣẹ́ náà fún tí ó sì ṣe é bẹ́ẹ̀ náà ni ẹni tí bá ń kí irun jàmáà tẹ́lẹ̀ tí wúdìrì kan bọ́ adébá tí ò rí irun jàmáà yẹn kí tó bá kírun rẹ̀ lónìí kan wọ́n kọ́ ládàá jàmáà fóun náà so èlé ìfihàn pé kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá kírun lónìí kan òní òní òní ládàá ẹni ó kírun jàmáà ẹni tó kírun lónìí kan pẹ̀lú àwíjàre udhur lọ́fà tó fi kí eléyìí òun náà ládàá ẹni ó kírun jàmáà àwọn udhur sí ni wọ́n yàtọ̀ síra wọn omi alẹ́ mọ omi àmọ́ ìdínú àbátọ́ dá lọ́yẹ ká máa ṣe fún gbogbo mùsùlùmí pátá ó rí yàn mọ́síláṣí kò fi hàn pé ó ń fi òun ṣeré ó lè ní ọ́sùn tí wọ́n mọ̀ ọ́sùn tó sì tóbi níwájú ọlọ́run tí ò jẹ́ kó lè kí ìrun ní mọ́síláṣí yẹn so àbá tó dáa ni ká máa ṣe fún mùsùlùmí pàápàá jùlọ ká máa dààmú pẹ̀lú ara wa ju ká dààmú pẹ̀lú ẹlòmíì lọ ọ̀pọ̀lọpọ̀ ó dààmú pẹ̀lú ẹlòmíì ó sì gbàgbé rẹ̀ so àdísì kan wà láti ọ̀dọ̀ Abu Musa ó ní idha marida al-abd aw safara kutiba lahu mithla ma kana ya'malu muqiman sahiha tí èèyàn bá tó bá rẹ̀yàn tí ó lálàáfíà àbí ó ti ẹ̀rìnrìn àjò ó wá ní iṣẹ́ kan tí máa ń ṣe lé nígbà tó wà lálàáfíà kò wá rí ṣe torí àìlálàáfíà yẹn àbí ìrìn àjò tó lọ tó bá ti di déédé àsìkò tí máa ṣiṣẹ́ náà wọ́n nìkan kọ́ ládàá bó ti ṣe so eléyìí ó fi hàn pé kì í ṣe gbogbo èèyàn pátá ó ní yóò pàdánù àwọn ládàá báyìí bákan náà àdífi mọ́ àtàgbàlá ti ọ̀dọ̀ Abu Huraira ó ní man tawadda'a fa ahsana al-wudu'a thumma kharaja 'amidan masjid فوجد الناس قد صلوا كتب الله له مثل أجر من حضرها ipe ẹnikẹ́ni tó bá jáde lọ sí mọ́síláṣí tó sàlùwàlá tó sì ṣe àlùwàlá rẹ̀ dáadáa ó wá jáde láti lọ kírun mọ́síláṣí ó dé mọ́síláṣí wọ́n ti kírun wọ́n ló ná lẹ́yìn ìpa ikú kírun ló nìkan mọ́sálásí yẹn wọ́n ní kí wọ́n ládàá ẹni tó kírun nínú jama yẹn fún so òun náà bá jama nù wàlà yanqusu dhalika min ujurihim shay'a e, kò sì ní dín kankan kù nínú ládàá tiẹ̀ àti ládàá àwọn tí wọ́n bá rùn. so eléyìí fún ẹni tí ó bá rùn lẹ́yìn torí kó ní ìdíwọ́ tí sẹ̀ríà kìí ṣe pé bóyá kàsálà ìrẹ̀wẹ̀sì ọkàn ló jẹ́ kọ́ má lè dìde lọ kírun mọ́sálásí eléyìí ó yàtọ̀ alwakt alhamdulillah adùn lórí hadithi èyí tí a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún aládẹ́ èyí tó kù tí a kí àtó ọlọ́run kí ó dárí ẹ̀jẹ̀ Allahu وعليكم السلام náà ìbéèrè alákọ̀ọ́kọ́ ó ní kíka fatiha nínú imam ọ̀rọ̀ méjì ni fún àwọn àfa alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ó ní pé yẹn ni fún ẹnikẹ́ni kí ó ka fatiha torí àdísì tí ẹ̀sọ̀ ọ̀rọ̀ ń pa ẹ̀ àwọn mi ohun tí kẹ̀rá imam kẹ̀rá àní fún máa mú. kìrá imam kìrá àfúnni fún mamu pàápàá jùlọ àdísì òwá léè tó fi hàn pé àwọn sábẹ́ anabi sàlám wọ́n máa ń ka fatiha tí wọ́n lọ́tọ̀ lẹ́yìn anabi muhammad sàlám lẹ́yìn gbàtà anabi bá ka fatiha tán àwọn afáàmì ní kí lẹ́yìn ìgbà tí imam bá tó bá ṣe ghairul maghdubi alayhim wa radhdallin tó ṣe àmín yọ̀rọ̀ adáàlì díẹ̀ àsìkò eyín ẹni tó wà lẹ́yìn rẹ̀ yọ sáré ka fatiha Allahu alam ráàyí tèmi ni pé kìrá imam kìrá ni fún ẹni tí ó bá wà ní ẹ̀yìn rẹ̀ ṣùgbọ́n ìrun tí a máa ń kíta kí ń ka kéwú sókè eléyẹn ó di dandan kó ń kálukú kó ka suratul fatiha wallahu alam ẹlẹ́ẹ̀kejì ni pé naam kò burú tí kìí bá ti ṣe pé ó lè ó lè dá aburú tó ju ládá téèyàn ń wá lọ pé àwọn ará àdúgbò wọn mọ̀ wò bọ́yá ẹrù pé ẹ̀yin ní ẹbẹ̀rù ọlọ́run ju àwọn lọ àbí ẹ àkídà kan musamman so tí kìí bá ṣe yẹn kò burú kéèyàn lọ sí ọ̀nà tó jìn torí pé bọ́nà bá jìn sí mọ́síláṣí èèyàn sílé oníládé èèyàn ṣe pọ̀ sí a gbọ́ pé àwọn sàábì ànábì sàásánná wọ́n bẹ̀rẹ̀ sí lọ wá ilé sọ́nà tó jìn sí mọ́síláṣí nígbà tó gbọ́ ọ̀rọ̀ yẹn ní ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam kò sáburú nù ẹ̀ pé wọ́n lọ síbi tí ó jìnà pàápàá jùlọ ibi tí jama bá ti pọ̀ sí kò sáburú nù ẹ̀ Allahu alim tí èèyàn bá ṣe àlùwàlá tó wá <laughs> well ala kulli hal nínú àwọn ọ̀ràn yan àlùwàlá etí pípa ò sí nínú ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ tí àwọn àfáà sọ táwọn ẹlòmíì tí wọ́n fi ń wò pé òun náà ó wà nínú ọ̀ràn yan ó ní pé wọ́n túmọ̀ ẹ̀ sí gbogbo pípa orí yẹn náà gbogbo ẹ̀ etí náà wọ̀ àbí fífọ ojú etí náà wà lórí ní. ojú ni wallahu alam ṣùgbọ́n tó hàn ní pé ojú fífọ̀ yẹn ò ní ọ̀ràn yẹn pípa orí ò ní ọ̀ràn yẹn èyí tí wọn bá gbàgbé kọ́ pa etí kò sí aburú náà kò sí tó mú alùwàlá rẹ̀ wallahu alam náà. Alex Ram. kò sí óbìnrin kan tó lè mú yàn máa ní inú ilé kó tẹ̀lé jama jama ẹ̀ ní ọwà mọ́sálásí lónìí jama kì í sẹ́ńtọ́ wà nù ilé so tó bá jẹ́ pé ọkùnrin ni ó padà dandan kọ́ wá sí mọ́sálásí tí kì í bá ṣe pé kò ní óbìnrin tó bá ní óbìnrin kò lè tẹ̀lé spíkà kírun kó kírun ẹ̀ kó dá irun rẹ̀ kí lọ́dáa jù torí pé títẹ̀lé spíkà kírun ò sí nù ohun tí a mọ̀ so èyí tá a mọ̀ ni pé èèyàn wà sí mọ́sí tí ó sí spíkà ńkọ́ so lásìkò tẹ́lẹ̀ kò sì sí spíkà ọ̀hún èyí sì sọ ọ̀ràn yẹn ní kára spíkà sí mọ́sí lásìkò ọ̀hún gan fún rẹ̀ torí pé <laughs> bẹ́ẹ̀ ni àwọn tá à kírun fún tẹ́lẹ̀ dáàmú àwọn tó wà nínú mọ́sálásí ni kì í ṣàwọn tó wà ń ta so èyí tó jẹ́ ọ̀ràn yẹn ó ní ká ṣe adhan adhan dẹ̀ ní kì í ṣe ní mọ́sálásí wọ́n ti ń ṣe láti wá wọ́n sì gun ibìkan tó ga torí kí òun ó lè débi tó bá lè dé eléyìí òun nìkan la mọ̀ pé à ń fi ń pe ẹni tí ó wà kírun mọ́ṣáláṣí ṣùgbọ́n yóò jókòó nulẹ̀ yóò máa tẹ̀lé spíkà rẹ̀ kò sí àárí gbọ́ ọláwà rẹ̀ gbogbo bá àwọn nǹkan yẹn náà so ọláwà rẹ̀ tó wà lè kìsìlẹ̀ rẹ̀. bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí ọlọ́run bá kìí ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run bá kìí ṣe àbòsí fẹ́ni kankan ọlọ́run bá kìí ṣe ọba àyàn jẹ àwọn kankan wà tí ó ṣe fún ọkùnrin láti ṣe àwọn obìnrin náà ní badil àwọn náà ní option titi wọn láti ríru ládàbà yẹn nígbàtí ọlọ́run ṣe tọ́kan jihad nípa fún ọkùnrin ó ní obìnrin jihadi wọn hajj tó bá lọ sí hajj bí bàwọn ṣe jihadi ni so obìnrin ọlá aládá tiẹ̀ nínú ilé rẹ̀ ni ládá tó irun tó kírun nù ilé inú yàrá ẹ̀ ọlọ́lá ju èyí tó wá kí nù mọ́ṣáláṣí lọ èyí tó kírun nù pálọ̀ èyí tó kí nù yàrá ọlọ́lá ju èyí tó kí ń pálọ̀ lọ torí èyí tó kí ń pálọ̀ ẹlòmíì lè wọlé ṣùgbọ́n tó nù yàrá rẹ̀ kì í ṣe gbogbo èèyàn ni ó lè wọ yàrá ẹ̀ tí kì í bá sọ pé ẹ̀ àyàfọ́ àwọn ọmọ ẹ̀ ló kù ẹnikẹ́ni tí kì í bá ṣe nú àwọn ẹ̀yẹn tó wọ yàrá rẹ̀ á ní wọn ò ní tẹ́rbíyà wọn ò lẹ́kọ̀ọ́ so èyí tó kí nù kọ̀rọ̀ yàrá rẹ̀ ó tún lọ́lá ju èyí tó wá kí pálọ̀ gan lọ so gẹ́gẹ́ bí obìnrin bá ti fi irun ẹ̀ pamọ́ jù bẹ́ẹ̀ náà ni ládàá rẹ̀ pọ̀ sí so eléyìí fi hàn pé kì í ṣe dandan ni kó wọn wá mọ́ṣáláṣí láti kírun ìtànàbí sọ ni pé tẹ́ ẹnikẹ́ni nínú wọn tó bá fẹ́ wá ẹ gbọ́dọ̀ sí wọn lọ́wọ́ àti wá ṣùgbọ́n ìrún nú ilé rẹ̀ ló ní ọlájù wallahu alam tó alhamdulillah wassalatu wassalamu